ìbéèrè wa yóò lọ sí ọ̀dọ̀ sheikh wa Saheed Hamza ẹ jọ̀ọ́ wọ́n ní obìnrin ló kọ ìbéèrè yìí wọ́n ní ẹ báwọn advice ọkọ àwọn pé pátá nìkan ni wọ́n máa ń wọ̀ kiri nínú ilé ipá wọn sì ti sọ fún wọn pé kànjọ torí àwọn ọmọ kéékèèké àwọn wípé wọn ò gbọ́ pé ẹ jọ̀ọ́ ẹ bá wọn sọ̀rọ̀ náà. نعم الحمد لله والصلاة والسلام على رسول الله àkíràn bá Allah subhanahu wa ta'ala kó ṣe àlékún àgbọ́yé fún wa ọ̀rọ̀ tí arábìnrin yẹn tí ó kọ ní ìbéèrè ọ̀rọ̀ tí ó níbi àkíyèsí lóòótọ́ gẹ́gẹ́ bí àwọn náà ṣe gbọ́ tó sì pa wá lẹ́rìí lóòótọ́ tó bá tó bára bèrè yẹn ṣe wí bẹ́ẹ̀ náà ni ó ṣe rí pé ọkọ̀ ọmọ wọ pátákà kiri lójú àwọn ọmọ wọn tí wọ́n ti bàlágà àbí tí wọ́n ti súnmọ́ ipò ìbàlágà eléyìí ní tí kò kò dáa òun náà ni baálélé òun ni ó ti ń lọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ti fẹ́ jẹ́ ọ̀rọ̀ dà yóò sùn ni ẹni tó fẹ́ fa aburú fún àwọn aráalé rẹ̀ tí ọmọ bá ti bàlágà kò lẹ́tọ̀ọ́ láti rí ìhòhò bàbá rẹ̀ bẹ́ẹ̀ náà ni bàbá náà lẹ́tọ̀ọ́ láti rí ìhòhò ọmọ rẹ̀ bàbá nìyí ìhòhò rẹ̀ lójú àwọn ọmọ rẹ̀ tí ó pamọ́ láàrin erunkun erunkun àti ìdodo erunkun àti ìdodo ó gbọ́dọ̀ máa gbé pamọ́ fún àwọn ọmọ ẹ̀ yálà ọkùnrin lé wọn àbóbìnrin tí wọ́n báyìí ti bàlágà tí wọ́n báyìí ti dá kankan mọ̀ bí àwọn kéékèèké náà nìyí lóòótọ́ a lè má kò sínú ẹ̀ṣẹ̀ ó yẹ ká ìsúnmọ́ faramọ́ náà torí pé ọmọ mùsùlùmí láti pínlẹ̀ sí òní àti máa ń kọ́ wọn ní ẹ̀kọ́ ẹ̀sìn so kọ́mọ́tò sọ pé àwọn ọ̀tẹ́ kí wọ́n ti Eh, wọ́n ti lé lọ́dún méje tó ti wà mọ̀mọ́ yìí ẹni ọmọ tó lè ṣe yàtọ̀ láàrin ọ̀tún àti òsì tó láàrin bàbá yẹn ni ó níbi àkíyèsí akàn rẹ́rìn ni àwọn kan mìíràn ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láàrin àwọn ọmọ ìyá lọ́pọ̀lọpọ̀ ẹ̀rí ẹnìkan ti ní sọ̀rọ̀ ọkọ rẹ̀ fún wa rí tó ní kì í kínu bọ́dà sì ni tó ní kì í kínu òun nìyẹn lè rí ìta kẹ́tẹ̀ẹ̀rù gbogbo yá pé ìmọ̀ gbéjà máa jù sílẹ̀ ká má ti sọ pé kì kírun ní àsìkò so wọ́n sì sọ lọ sọ́bọ̀ lóòótọ́ òun lóòótọ́ ìsáf ẹ má dá lóhùn o ẹ má dá lóhùn o ẹ má jí lágo mẹ́jọ mọ́ ń kí o ìyàwó ní kì kírun òwò sọ pé má jí lágo mẹ́jọ o mọ́ ń kí so tó túmọ̀ sí pé irú àwọn kan wọ̀nyí ó yẹ kí a mójútó ara wa púpọ̀ lábẹ́ eléyìí ṣe ọ̀pọ̀lọpọ̀ wa ohun tí a jù òun ni in tó pa àwùjọ pọ̀ agbájúmọ̀ jù ó sì yẹ ká gbájúmọ̀ lóòótọ́ ṣùgbọ́n ìṣe ká gbájúmọ̀ jù òun ni tó koníkálùkù tó koníkálùkù òun ni mo fi àsìkò yìí mo fi ń bá àwọn ayáwa sọ̀rọ̀ tó rà pé wọ́n ní àwọn ìgbìyànjú kọ̀ọ̀kan lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n ń kọ bóyá wọ́n kọ̀rọ̀ ní lárúbáwá ní èbó ní yorùbá náà fi ń kọ́ ni gbájúmọ̀ ẹ̀sìn rẹ̀ gbájúmọ́ ìlágbọ̀nyé nínú ọ̀rọ̀ ẹ̀sìn ẹlòmí lè má wá sí program báyìí wọ́n mọ̀ sí halkọ̀ mọ́síláṣẹ́ rẹ̀ lónìí dẹ́kọ̀ ṣùgbọ́n ráyè kó mọ debate lórí facebook kí láǹfààní kí láǹfààní ilé yóò dára rárá bó ṣe olè kó mọ̀ sọ ẹlòmí àwọn nǹkan tó yẹ kóhun náà mọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn ní personally kò mọ̀ nígbà yẹ kóhun náà kò mójú ní ọ̀rọ̀ ẹ̀sìn kò mójútó ṣùgbọ́n wá pé nǹkan gbogbogbò ó ráyè ó ráyè rọ́dù fún àwọn èèyàn ṣùgbọ́n bá ti gbọ́ ti jẹ́ pásínálì kò ẹ̀ ilé yìí ṣe nǹkan tó wà òkè bùkákan náà títí gbogbo nǹkan náà láàmà nàánẹ̀ fáwọn ọmọ wa a gbọ́dọ̀ ṣàkíyèsí àárín yẹn náà ẹlòmílẹ̀ fún ẹ ṣèbí kejì bíbíà ṣèbí ọmọ mi kékeré kí lọ burú dùn bẹ́ẹ̀ kí àwọn sì máa rí wípé ah, ilé wa báwọn ọmọ àwọn ọmọ kọmọ ẹlòmí máa ń sọ rárá a ní láti farabalẹ̀ dáadáa ká fi ọwọ́ ká fi wẹ ọwọ́ òní máa jẹ́ kí ọwọ́ kó mọ́ ẹ̀rì lóòótọ́ ọmọ wa nìyí tó máa ń gbèdì káàkiri wọn ò lẹ́sẹ̀ ṣùgbọ́n ní ẹ̀sùn ní ká tún wọn kó máa gbèdì káàkiri òbí mi ò ní ọmọ ètò máa gbèdì káàkiri a sì pẹ́ra ní Yorùbá Yorùbá náà máa ń sọ pé wọ́n ní kílẹ̀ rí ẹ̀ tó ti bàlágà ni tí ó bàlágà náà nìyí a gbọ́dọ̀ wọn fi tìjú ká máa fi rè wọ́n so bóyá ní tí ìyàwó fẹ́ pe ọkọ sí àkíyèsí òun nìyẹn ó sì ní kí kọ́kọ́ kó gbà kíyèsí yẹn ká máa ń lajọ ọmọ wa sí ìgbà tí tí ò da tá à ní fi tìjú tá à ní fi kọ́ ẹ ká mójútó ní tó ẹ̀sìn ní ká lórí ẹ̀ wa pọ̀ à ní nílẹ̀ ṣùgbọ́n tó jẹ́ ti tiẹ̀ nìkan a nídìí àkíyèsí tó pọ̀ lórí ẹ̀ ẹ̀rí ó pàtàkì púpọ̀ láàrin ewu láàrin ọ̀rọ̀ sára sọ nísìn tó bá rí Facebook oríṣiríṣi ẹlòmíì wọn ti sọ̀rọ̀ kan gan-an ó ti gbé sórí Facebook ẹnìkan ní à òun láìkì dọ́kítọ̀ pé n tó láìkì tó wà bísípù nípa wọn ni pé kò jẹ́jẹ́ pé oṣù fọ́rọ̀ bí ó bá ti pèrè lẹ́yìn ọdún mẹ́rin wọn ni pé sì sí ṣé nǹkan gidi ni wọ́n ti mú wọ́n jẹ́ lẹ́yìn ọdún mẹ́rin tégé fi regbé tégé fi wọn fi ní nǹkan tó nìyẹn ẹ sì sọ pé kí ṣe kí ní kò sínú kí dira sínú ẹni tí sí one of the beautiful things tí wọ́n láì lára ẹni lára ẹni ẹni subhanallah èyí tí dì mú nìyẹn gidi ló dì mú. so nígbà míì a máa ń fi ẹ̀jẹ̀ ẹlẹ́ àmọ̀ pàlàpàlàpà kàn gangan gẹ́gẹ́ bí mùsùlùmí lọ́kùnrin lóbìnrin yorùbá ní òrùn kòkòrò lébi kó ní gbogbo mọ̀ mọ́nú ọmọbi tó wọn fi lẹ́yìn kùdìẹ̀kùdìẹ̀ ọmọbi ọmọ tó ti gbẹ́yìn nínú ẹ̀sìn ní pásínà ọ̀rọ̀ ẹ̀sìn ti ti ẹgẹrẹ fún rẹ̀ ò mójútó ṣùgbọ́n wá ti di ọ̀rọ̀ gbogbogbò ẹlòmíì ò lè ṣàn lè lórí eléyìí àbùkù ńlá ni o wàlá àbùkù ńlá ni kọ́nà kò tún gbogbo wa ṣe tọ́ báyìí lé mọ́mọ́ wọn pátá lójú àwọn ọmọ rẹ̀ mọ́ máa rìn káàkiri nínú yàrá eléyìí kò àbá àwọn ọmọ ní ìtìjú ó sì yẹ ká sì tìjú ká sì kọ́ àwọn ọmọ wallahu alam. alhamdulilayi rabbil alamin. so ẹjọ arọ. ẹ má bínú ẹjọ mo fẹ́ fi kún àlàyé yẹn kọ́nà bá ní sáwọn àlùfáà wa ní ẹ̀sán lórí mo gbọ́ ìṣẹ̀lẹ̀ kan ní àìpẹ́ yìí so mo fẹ́ kí akẹ́kọ̀ọ́ látara ẹ̀ wípé tá a bá wà nulé pẹ̀lú àwọn ọmọ ó yẹ ká máa létí jù èyí tí wọ́n sì ń pè ní òhò méjì náà ni ọ̀hún tí ó nípa jù òun náà ni abẹ́ wa tó jẹ́ private part wa èyí tí àwọn àfáà pè ní mọ̀kọ́fàfà òun náà nìyí tó bẹ̀rẹ̀ láti dodo dé ìtàn wa so kò sí bẹ́ẹ̀ yóò ṣe wọ pátá nù lé tí nǹkan ọmọkùnrin rẹ̀ ò ní yọ gungun síta kò síbẹ̀ ti fẹ́ wọ̀ ọ́ sọ̀rọ̀ lójú àwọn ọmọ nìyí. kéèyàn máa wá wọrú nǹkan báyìí tó já sí ọmọ yóò lè máa rẹ bó ti rí àti bó ti tó àti bó ti mọ ọlọ́mọ ọkùnrin ọlọ́mọ obìnrin ìyẹn náà kìí ṣe nǹkan so apá kan sọ̀rọ̀ kan ní kò pẹ́ pé ní skul àwọn wọ̀nyí àwọn oṣù aburú tí àwọn nǹkan yìí máa ń dálẹ̀ ti mójútó lé ó wá àwọn òbí níbi kan ni ká gbìyànjú láti máa mójútó lé wọn dáadáa ká má dìpẹ́ǹd lórí pé ń lọ ilé ìwé ń lọ skul nìkan. pé àwọn ọmọ yẹn ọmọ bíi ọmọ ọdún mẹ́ta àbí mẹ́rin sí márùn-ún ṣá láàárín nǹkan yẹn náà ni pé ẹ̀mẹ́wàá lọ́mọ obìnrin yẹn máa ń sọ pé òun lọ tọ́ílẹ̀tì ẹ̀mẹ́wàá ni mo sọ pé òun lọ tọ́ílẹ̀tì àṣé ọlọ́mọ ọkùnrin kékeré kan náà kájọ ló ń pàdé ara wọn nínú tọ́ílẹ̀tì tán fọwọ́ gúnra wọn lábẹ́ ọmọ tí ò tí ì tọmọ ọdún márùn tán fọwọ́ gbóra wọn ní abẹ́ so nígbà tó padà yá ọmọbìnrin kékeré yẹn ń complain abẹ́rìwò gbà tí wọ́n gbé lọ sí hospital láti dìtẹ́tì pé wọ́n ti já nǹkan kan lára gbà tí wọ́n padà wádìí ẹ̀ lọ́wádìí ẹ̀ bọ̀ wọ́n rí pé tọ́lẹ́tì skul nǹkan kan tá a sọ ibẹ̀ ló ti wáyé so àwọn ọmọ yẹn éjì wọn kéré sí nǹkan yẹn bọ̀ tó ní nǹkan tí wọ́n rí tó develop kìíní yẹn sí wọn ní ọpọlọ gbogbo àwọn nǹkan yẹn àwa tá a jóbi ọkọ ni ìyàwó ni a gbọ́dọ̀ máa ṣàkíyèsí wọn tá a bá lọ́mọ tó bá dàgbà náà tí ò bá mara mú a sọ fún máa ṣe báyìí torí pé alhaya nínú ìgbìmọ̀ lára àgbàgbọ́ ni ìtìjú wà tó ká gbìyànjú láti máa ṣe láti máa lójú sí kọ́lọ̀ kí ó ṣàánú wa Allahu a'lam.